gbogbo àwọn ọmọ kárò òjìrè mo dẹ̀ kí wa pé akásán o akálẹ́ akúrọ̀lẹ́ ní gbogbo ìlú tí ìlú ta bá wà àdúrà wa ó gbà inú wa ó dùn ẹ jọ̀ọ́ orúkọ tèmi ni Ajagunbọ́lá tí mo jẹ́ assistant abọ́rẹ̀ general fún nínú àwọn OPC ní Ìjẹ̀dẹ̀ local government mo dẹ̀ tún jẹ́ kọ́létọ̀ ní ìjẹ́dẹ̀sùn one again èmi náà dẹ̀ tún ní revenue chairman èmi dẹ̀ ni chairman task force gbogbo revenue nílé lóko lódò nílé káàró jìrì èmi ni chairman task force àwọn revenue àdúrà gbogbo owó gbà o ọ pàtàkì kan ni mo mú wá mo ti ṣèkíní mo ti ṣèkejì ẹlẹ́ẹ̀kẹta lélẹ́yìí gbogbo àwọn awuyewuye tí ń lọ lórí ọ̀gá wa President Ganiu Adams ààrẹ ọ̀nà kakanfò gbogbo ilẹ̀ Yorùbá fifteen ààrẹ ọ̀nà kakanfò torí ẹ̀ mo gbọ́ fẹ́ sọ̀rọ̀ ìfẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ kí ló fẹ́ mú mi sọ̀rọ̀ ni pé mo gbóhùn bàbá wa kábíyèsí aláyélúwà of Arigidi àkókò mo dẹ̀ tún gbóhùn bàbá wa akéwùgbà gold ló yẹ kí n fẹ́ fọ àwọn èsì tí mo fẹ́ fọ yìí kí kọ́kọ́ bẹ̀ láti orí bàbá wa kábíyèsí aláyélúà ikú bàbá yèyé mo tẹríba fún yín o kábíyèsí o bàbá wọ́n ní àgbáyé wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. tó tó bí òwe wájú yín o ẹ̀yin ni bàbá wa ẹ wo gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ pàtàkì ọ̀rọ̀ kìíní tẹ́ ẹ sọ jáde nípa ọ̀rọ̀ ègún tó ti wà nílẹ̀ Yorùbá ègún yẹn ló sì ń jalẹ̀ Yorùbá dòní dòní dòní dòní yìí tí ẹnikẹ́ni ò dẹ̀ fura wọ́n dẹ̀ tún wá fura a nígbésẹ̀ lé lórí ni bàbá ńgbà tẹ́yìn ti mọ̀ báyìí àwọn ìgbésẹ̀ tó bá dáa àti ìgbésẹ̀ pàtàkì ẹ bá ẹ gbé lé lórí ẹ ṣiṣẹ́ lé lórí ẹ sọjọ́ kìíní ẹ níjọ́ kìíní àná ẹ pé lọ́ba lọ́ba lọ́ba lọ́ba nígbà tí ẹ tún wá lẹ máa pé lọ́ba lọ́ba lọ́ba ẹ jẹ́ kí lọ́ba lọ́ba tẹ fẹ́ pè ní ìsìnkú wá jẹ́ kíá kíá kíá kíá bẹ́ẹ̀ sọ fẹ́ pé lọ́ba lọ́ba lọ́ba lọ́ba báyìí ẹ kó jẹ́ kíá kíá ẹ kó jẹ́ wàrà ṣe sà báyìí báyìí báyìí báyìí kẹ́ pé àwọn ọlọ́pàá lọ́ba yẹn kẹjọ torí ọlọ́kàn rí ègún gbogbo ègún tó wà nílẹ̀ Yorùbá báyìí báyìí báyìí báyìí báyìí nítorí Ọlọ́run bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò bá Sunday jà o Ààrẹ Ọ̀nà Kakanfò kò bá Sunday jà rárá rárá rárá rárá Sunday ní í ṣe bí ọmọdé. Sunday ni ò fi èrò sí gbogbo nǹkan tó ń ṣe tó tó bá fi èrò sí nǹkan tó ń ṣe ni wàláì tàláì sọ́bí láìláṣíláwà gbogbo tí àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ń ṣe yẹn wọn ò ní mọ̀ dán wo bàbá yìí jẹ́ ẹ̀dá kan bàbá yìí jẹ́ ẹ̀dá kan ìyẹn ààrẹ ọ̀nà kakanfò Gani Adams president Gani Adams ó jẹ́ ẹ̀dá kan tó mú ilé ayé ní simple kò múlé ayé ní kò múlé ayé ní nínira kò múlé ayé ní nínira. Ah. ẹ pọ́ọ̀sì kìíní yìí fún mi tàdé ó sá. Eh, mo sáré ní ìpè kan ni mo sáré ní pé kí n sáré yanjú ìpè yẹn kó má bàa dá dìstọ́ọ̀bù nǹkan tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin bàbá mi ìyá mi mo tọrọ àforíjì ń yẹn ààrẹ ọ̀nà kákàǹfò wọ́n mú ilé ayé bíntí wọn ò mú ẹ̀dọ̀ ọmọ ọlọ́run kan lọ́wọ́ dání pé kó má jẹun wọn ò dẹ̀ mú ẹ̀dọ̀ ọmọ ọlọ́run kan lọ́wọ́ pé kó má dìde kó má gòkè tó bá jẹ́ pé ààrẹ jẹ́ ẹ̀dá kan tó ń múyàn lọ́wọ́ ni àbí tí ò fẹ́ lọ síwájú èèyàn ni àbí tí ò fẹ́ràn Sunday gangan gangan gangan gangan Sunday Igboho tàbí tó yẹ pé ààrẹ ò fẹ́ràn ẹ̀ ààrẹ ò ní sọ wípé gbogbo àwọn tó tẹ̀lé ẹlẹ́yìn yìí ìyẹn ìgbà yẹn kó tó mú Sunday Igboho kó tó di èrò Kútọ́nù ààrẹ sọ fún pé gbogbo àwọn tó tẹ̀lé ẹlẹ́yìn ọ̀dàlẹ̀ ni wọ́n àwọn tó tẹ̀lé ẹ̀yìn ọ̀dàlẹ̀ ni wọ́n mo mọ̀ wọ́n gidi gan ẹ̀yìn mi wọ́n ti kú o kí ni Sunday Igboho máa fi dáhùn fún ọ̀gá padà Sunday Igboho láti sọ fún ààrẹ padà pé wọ́n ń ṣe ọ̀dàlẹ̀ àwọn olówó padà dá ìwọ Sunday gangan fún ààrẹ àwọn wo ló padà dà ẹ́ ó yá sọ fún mi tí bàbá yẹn ò nífẹ̀ẹ́ tó ló gbà ẹ́ mọ̀ràn pé àwọn tó ń tẹ̀lé lẹ́yìn ọ̀dàlẹ̀ ni wọ́n ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run mo fi ọlọ́run bá bẹ̀ wá gbogbo ọ̀rọ̀ tá a bá fẹ́ máa sọ ẹ jẹ́ ká máa wò ó ká tó máa sọ ẹ jẹ́ ká máa rò ó ká tó máa sọ kì í ṣe pé ká kàn sọ̀rọ̀ gbà ó ká kàn sọ̀rọ̀ là gbogbo àwọn ọmọ lẹ́yìn Sunday Igboho wọ́n sọ nǹkan tí ò yẹ kí wọ́n sọ wọ́n wí nǹkan tí ò yẹ kí wọ́n wí tí ò dẹ̀ kó rí bẹ́ẹ̀. ok ó dàbí ọ̀rọ̀ bàbá wa kábíyèsí arigidi ọ̀pọ̀ arigidi tó sọ yìí pé àwọn alágbára àwọn alágbára àgbà kan wọ́n ti fi ègún lélẹ̀ ẹ̀ wá ronú ẹ̀ ronú pìwàdà pé ègún ara ègún yẹn ní jà tẹ̀yìn tẹ̀yìn kan tó wá ń gbèrò láàrin àwọn méjì kan tó ń dìde tó ń tó fẹ́ máa túbù ṣe tó fẹ́ máa ṣe dá ìwọ Sunday tó yẹ kó o fi ọpọlọ gbé ọ̀rọ̀ alẹ́ ayé ẹ kó o fi ọpọlọ kó o fi gbé làákà ilé ayé ẹ gbé ẹyọ ọmọ yìí mi ò bẹ̀ yín ṣẹ́ ìwọ náà ló wá ń bẹ̀ wọ́n ṣẹ́ lábẹ́lẹ̀ ìwọ náà ló rán wọ́n ṣẹ́ lábẹ́lẹ̀ tí tíyàn bá fẹ́ gùkè tíyàn bá fẹ́ dìde tí bíyàn ṣe ń dìde nìyẹn gbogbo ọ̀nà tí yẹn bá fẹ́ dìde yìí ṣe pẹ̀lú wàdùwàdù yìí ṣe pẹ̀lú wàhálà yìí ṣe pẹ̀lú yìí ṣe pẹ̀lú ìbínú ẹ̀dá yìí ṣe pẹ̀lú àrónìkì ẹ̀dá ìyẹn fi ìyẹn fi bẹ́ẹ̀ dìde gbogbo nǹkan tí yẹn bá fẹ́ ṣe ní ayé kó fi pẹ̀lú pẹ̀lẹ́kùtù kó fi ṣe ni ìyẹn ní apá kan ibi tí ibẹ̀ yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wa bàbá wa akéwùgbà góòdù màá tún sọ̀rọ̀ yẹn màá sọ̀rọ̀ bàbá wa Akéwùgbà Gbóòdù yẹn bàbá àdúrà yóò gbà ẹ ti mọ̀ ṣe àwa ẹ mọ̀ ṣe mọ́ kò lè jẹ́ ti bàbá Sunday gangan Sunday Igboho gangan ẹ bá a sọ̀rọ̀ gidigidi sóòlì lẹ ti mọ Ààrẹ Ọ̀nà Kakanfò ni tí Sunday Igboho bá tiẹ̀ ṣoore fún yín tó bá ṣe àwọn gangan fún yín tó ṣoore fún yín tẹ̀ lè sọ̀rọ̀ sí i sẹ́gbọ́n bàbá akéwògbà gold ẹ wọ ọ̀nà ẹni tó bá ṣoore fún yàn tí ò dẹ̀ fẹ́ kí kéńtọ̀ ń ṣìnà ìyẹn máa ń bá sọ̀rọ̀ ni o Sunday Igboho lè ṣoore fún yín o ó lè ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún yín o ìyẹn ò ní kẹ́ ẹ má bá a sọ tọ̀rọ̀ ẹ bá a sọ ní tó jó òtọ̀rọ̀ bàbá wa akéwògbà gold ẹ̀yin mò ń bá wí àníwá yín tí o ọkàn yóò dẹ̀ balẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ bá Sunday Igboho sọ̀rọ̀ ní gidigidi ẹ sọ ibi tó yẹ kó gbà ẹ sọ ibi tí ò yẹ kó gbà ẹ sọ wà tó yẹ kó wù ẹ sọ wà tí ò yẹ kó wù fún ni wọ́n sọ pé kó wá mú ààrẹ ọ̀nà kákàǹfò kó mọ̀ fi táyín sóhun nǹkan tó ṣe fún mi kìí ṣe pé kó wá mú ààrẹ ọ̀nà kákàǹfò káwọn ọmọ àwọn ọmọ tí ò tó wọn kan kó mọ̀ fi táyín fún kíni wọ́n fi ààrẹ ọ̀nà kákàǹfò wọ́n fi táyín ààrẹ ọ̀nà kakanfò kò bẹ̀bẹ̀ fóyè kò bẹ̀bẹ̀ fàrẹ èyí tó gbé dání gan lásán nínú OPC Oòduà People Congress ó ti tó lásán àmọ́ àwọn tó ń rí i pé tó sóyè náà ni wọ́n pè é